ọlọ́run dá wa lóhùn <laughs> ẹ má bọ̀ má bọ̀ bàbá ti tọ̀ sálẹ̀ ó ti rí mi. typhoid ni mo ní typhoid ni sọwárí tí n bá ti ní typhoid báwọn oúnjẹ àtọ́tí èlò lẹ́nu mi ṣùgbọ́n tó àṣàròjù ṣe fàájì náà ni ni mi rọ́jú mu ìwọ̀nba díẹ̀ ká nígbà tí nǹkan kan ò ṣe mí ni akín ni bí èbó bá gbà láàyè mo lè mu ọ̀dà ah. typhoid ni. <laughs> Eh, sọnùbí dákun <laughs> sọnùbí bọ́ọ̀bà síkìlà sọ́ọ̀mù bí rìgbẹ́rì ah. kí ni èsì mélòó lọ́ọ̀ bá mu. agẹgẹ <laughs> o ti rí mi ti pẹ́ èmi yìí gara ni. kí a wọlé ah. nǹkan mú tèrè kú mẹ ọmọ pé owó ìpariwo ni sóbi owó ń bẹ lọ́wọ́ mi dé bágbà náà bá wọnú owó mi yóò jẹ níwọ̀n bẹ́ẹ̀ ni ọmọ lọ àmọ́ mo ní ṣòro mo ní ṣòro. dákun sọnù bí kí n ṣòro ọ̀hún sọ fún mi. nítorí ìṣòro tí mo ní ni pé owó ń bẹ ń báǹkì ah. ṣùgbọ́n kẹ́ni tí ọ̀lọ́ rẹ̀ gbà ah, táìmọ̀ náà mo rí nǹkan sọ̀rọ̀ nínú. síbí mi àti èmi rẹ lè jọ lọ sí báǹkì ká sì rè gbowó ká sì rè máa ná. sẹ́yìn ah, ah, gbà kankan ọ̀rọ̀ eh? ebe tí ẹ mú bẹ bí bá ti rẹni fún nìsín tí rẹ gbà wá wọn kàn káàṣì wá kó ọmọ ah, bá jẹ pé bá ń olówó fún oní ọjẹ dáadáa ibi tó gan ń lọ kí ni tí ó lè jò mélòó lára tọ̀dọ̀ tèmi iṣẹ́ tó rọrùn fún mi jù láti ṣe bí tiẹ̀ mo wú nǹkan yòókù ṣe kí n gbowó kí n náwó sọnù bí orí rẹ ti sọ̀rẹ̀ ọlọ́dún gbaláwo rẹ kọ́ àmọ́ kó tó lọ a kọ́kọ́ wọ yàrá a jáde kọ́ mọ́lá yóò gbóni mi ò sí ọ́ lálejò sórí gbogbo èyí tí mo ti mú yìí kí n tura sí wọn náà la. sọ jàmbá ní ìjọba. sọ fún mi ṣe mọ sí balabala báyìí kí n sí àlọ́ pa kí n pa wò ó sọ fẹ́ gbọ́ kinní kan dágbére ńlẹ̀ lálẹ́ yìí ẹ eh, ẹ eh, dákun èmi ni kóòdì rẹ ná. ṣètò ìgbòho ẹ eh. sórí ti kóòdì mò lè twenty eight twenty eight ni àbáká wọlé kájáde ní dákun. Ah, wo so wá nígbà tí ọwọ́ tèmi ti balẹ̀ agbára yìí túwọ̀ mi ti tẹ́ ń jẹ́rù mù yìí ah, lálẹ́ ò ní lọlé àjọ nàrà wọn jùmọ̀ ni ọ gbọ́ bó lórí tẹ̀sán ni wàfẹ́ ẹ̀kú lálẹ́ yìí wàfẹ́ ẹ̀kú lálẹ́ yìí má tẹ̀sán lóde lálẹ́ yìí. Ah agbọn ah. ah, ọmọ dáadáa ọkọ azọ ọmọ ńlá. pẹ̀lẹ́ <laughs> mú wọn ra bẹ́ẹ̀. <laughs> bíìlì ọtí tẹ̀ mú látàrọ mo ní kí wàá mú fún yín eight five ni òun. bíìlì n ò lóná ah, <laughs> n ò lóná àti pé bí káàtì ẹ̀wá ni mo lóná náà ṣé bíìlì ti ń bá iná ti má lò lé. ṣé àyín ló mú wa ni. ṣé òun ló tẹ ẹ kó tẹ̀ tún mú bíìlì wa ni. àwọn sáà láwọ̀ ọ̀gá kò ń ṣe bíìlì nẹ́pà ni mo wá mú fún yín á ní bíìlì otí tẹ̀ ẹ̀ mú látàrí yín àtàwọn ọ̀rẹ́ yín ẹ ṣáà àbàbẹ́ ti gbàgbé ni ìgbà tí mò ń mú wá ní mẹ́rin mẹ́rin mẹ́ta mẹ́ta. àyìn ní kẹ́ni ah! ògònú ẹ wo lọ́dún òde mi ta mọ́. tèmi twenty eight twenty eight ló pè. àyìn ah, ni bàbá orí mi bọ́. àkàkẹ́ owó kan. bàbá bá kàn wọ́n bàjẹ́. àwọn olè kẹlẹ́ yìí. irọ́ ni owó rẹ ni ọ̀sán gbẹjọ́rò. lọ́ọ̀rì ló ta. Ah! sọ́nù mi sọ́nù mi. ọ̀gbẹ́ni òkè gan gbádùn ọmọ mi kan yóò ṣe díà ó ní náwó náwó ọba sáwọ owó èmi náà ní sáwọ ẹnu bóyá bá lè náwó mú kí ìyá ọlọ́ba pẹ̀lú jóyè gbogbo wúrúwú tó ti wọ ní mi ẹ̀jẹ̀ náà. ẹ̀wọ̀n ti tán ọmọ kẹtọ́ náà tó jókòó lẹ̀ ṣe fẹ́ yọ owó lójú wa ṣèbọ́n ṣàtìlọ́sìn ẹfẹ mi ló wọ ẹjẹ kí n máa bẹ. wọ́n kí ló ti yọ ọmọ yìí aṣọ àwọn aṣẹnu ẹmu méjì ẹmu mẹ́ta àwọn aṣẹnu bí agolo rọ́ọ̀gù lọ́ọ̀rì sọ̀rọ̀ àdàbọ̀ sọ̀rọ̀ fẹ́ sèǹjì ẹ̀mọ́ lọ́ọ̀rì nígbà àjọ ṣe nǹkan ní àṣìṣọ́ à ẹ̀yìn wá sọ̀rọ̀ àyẹ̀dì àdìgó prọ́psì sọ́mọ fi gu ọtí rọ́ọ̀tì. ẹ ṣáà dá mi lóhùn. Ah! ọ̀dà kò sí wàhálà àwọn ò fi àgbà àfi sẹ̀gbọ́n fún ọ. ṣé ẹ yọ mo rò pórí yín dàrú ni ẹ lọ ni mo pọwọ yẹn lẹ fún mi wọn ní thousand five hundred lọ́wọ́ yẹn fún mi ní five hundred naira ah, ṣé ẹ yọ nu. Ah, ah. wọ́n ní jà. ó ti ẹja tí mo pàdé ilé yín ni mò ń lọ ilé kí ló dé. bra sọ́nù bí ńkọ́. sọ́nù bí sọ́nù bí òsì àràǹdì sí òsì. bí wọ́n ń lọ ibiṣẹ́ láàárọ̀ náà pàdé mi wọ́n ní kémi fún wọn ní àkáǹtì nọ́mbà mi wọ́n láwọn ò ní bank account wọ́n ní ẹnìkan fẹ́ bá wọn send owó sí àkáǹtì mi èmi ò dẹ̀ rí kẹ́nìkan send owó sí àkáǹtì mi torí mi ò rí alert kankan ṣàdédé ni mo rí message inú mi ti dùn pé wọ́n ti send owó wọn ah but tí mo ṣe máa rí message yẹn debit ni mo rí o. debit. Mm -mm. debit debit debit. ẹbí tó wí náà là ń wí olóòrí debit òòrí debit. debit debit. tó já sí pé five thousand naira tí mo ní láyé lọ́rùn náà ti gbà. ikọ̀ ọmọ bẹ́ẹ̀ gbòòrò gbogbo ẹ̀sìn gúnrégé tó yìí lónìí èmi á lọ kàwé ni. mo kàwé. a ò kàwé bàbá tó ń wá kàwé o tó kọgbọ́n orí ọrùn ọwọ́ lọ́gbọ́n rẹ wà bó o ṣe dáa tó yìí tó smarti wọ́n sì tàn ọ́ wọ́n gbé atm lọ́wọ́ rẹ wọ́n wá gbé kolombo lé ọ lọ́wọ́ wo ní tí mo lè ṣe fún ọ ni pé ah. tó o bá fẹ́ kí tiẹ̀ ó gbé ah. tètè máa lọ ọ̀dọ̀ ya dúpẹ́ alágbó báyìí kó tó náwó tó ibi tẹ̀mí ń lọ yìí mò ń lọ bí. ẹ eh, wá níbo lẹ ń lọ ah, báwo ló bá ṣe mo ti rẹ́gbọ̀n ṣẹ́ni bẹ́ẹ̀ ṣe wà á jọ máa tó wà ní o. Ah, ṣe wọn pé mo ya wèrè ni owó ni owó là sọ owó tí mo ní láyé lọ́rùn ẹ fẹ́ mi ní ọ̀pọ̀ ọ̀pọ̀ bẹ́ẹ̀ rẹ̀ wẹ̀lẹ́ mi ńlá o ìwọ dèdè ní afọ́fọ́ gbé mu èmi máa gbé tiẹ̀ lọ́wọ́ rẹ ńlá ah, o ńlá o owó ni èmi ẹsẹ̀ sọ́nù bi. ẹ wọ kọkàn mi ẹ fẹ́ mi lọ́wọ́ mi ẹ fẹ́ mi lọ́wọ́ mi. tóró mi nú àgbàdànù òjò pọ̀ òrọ̀ ah, ẹ ò rojú ayé. bí ọba sì rẹ yín orúkọ sónú bí wọn ọba fi ṣe eré ẹwọn tí ọba lò bí ṣe ń wò. orí orí bó ṣe ń wò lójú pa ikú ọ̀rọ̀ ẹnu ẹsùn yín bì díẹ̀díẹ̀ ẹ wo ọ̀nkú ẹ ṣáà bá sọ̀rọ̀ dáadáa ẹ bá sọ̀rọ̀ bí tó ti máa gbọ́ o. ìwọ ìwọ wà lọ mu tí ẹgbẹ̀rún mẹ́wàá láì níṣẹ́ lápá èmi kémi mu ọtí ẹgbẹ̀rún mẹ́wàá wọn parọ́ mọ́ mi ni o àṣìṣú alájọ ṣe láàrin ara wa o. ṣé ti gbọ́ ṣé ti gbọ́ ẹ̀gbọ́n àṣùjúà tó ń pariwo ní station náà nìyẹn o àṣùjúà àṣùjúà yẹn ló ń pariwo ṣá now sórí o ní láti sọ ohun tó ń jẹ́ àṣùjúà yẹn right now if not èmi fúnra mi ni máa gbé ẹ ni máa gbé ẹ lọ sí station yẹn màá ní kán lọ́kẹ́ ọ̀pọ̀ adẹ́lù tọdún kan wàá rí i pé ìlà èèyàn ó lè parẹ́ tí bá pẹ̀lẹ́ wọn wàá rí ìgbà tí àti mo délé ọtí. ẹ eh, bó ṣe dúró dèmi jẹ́ táyé fa sìgá náà. mo ń bọ̀ má dúró. Ah, alájẹ sẹ ta o. ẹgbẹ́ mo ní mo bẹ̀rù àgbà àgbà ń bọ̀ wá kan ní òwe. ẹgbẹ́ mo ní mo bẹ̀rù àgbà àgbà ń bọ̀ wá kan ní òwe. tèmi bá mọ̀ pé torí rádaràda yìí ni sẹ́mi ó jẹ́ wọn wá béèlì rẹ ẹ́ ah. ah no no no no no ah no ó ti o bí o ó ti tán gidi ni o mo lè mo lè dẹ̀ṣẹ́ bọ́ ẹ̀mí tó jókòó sí yẹn o. ẹ kú jókòó mo ní kí n béèrè pé kí ni jíjẹ. jíjẹ ni wíìtì. ah fíìtì ti tán lé. ẹ eh, ní ọkà bíi èlùbọ́ tẹ̀lé fi roka. Eh, èlùbọ́ wa wa. máa ro ọkà díẹ̀ torí láti jẹta tí mo ti wà bí mo wà ń jẹ́ ń jẹ́ gidi búrẹ́dì ìmọ̀jẹ àti pure water. irú ọbẹ̀ wo ni kí. ọba lè bá ń ṣe torí ìyẹn ìjọ lọbọrọ. O dẹ̀ jẹ́ kán bẹ́ẹ̀ gúnyán àtọ̀bẹ̀ ẹ̀fọ́ rírò ẹ̀fọ́ tàbí ìyẹn náà da àlèbá yín ṣe yàn. wo dákun torí ọlọ́run tiẹ̀ àjẹ nkankan ọgbọ ẹnu rẹ tó rán jẹ sẹyìn olè jẹun máa láti ẹ. my dear you are doing nothing for nobody okay. All right. okay sir. mo fẹ́ lọ tọ̀. wọ́n ní ajé tòní ìyá ẹ̀ mà ti kú ó ní mo ti mọ ìbẹ̀rẹ̀ tí mò ń sunkún ṣèbẹ̀rẹ̀ tí mò ń káwọ́ lórí tí mò ń wù bọ́ wọn ní ọ̀làjì tó ní ẹkún kí ló ń sùn tani ò ṣàmì pé ẹkún ara rẹ̀ ló ń sùn mú ibi ṣé olóògbé àjọjẹ òdùn bẹ́ẹ̀ nìkan ò bá ní torí ẹni tí ò bá ní bá pè ní o torí ẹ ò bá pé òun náà ni ò ní ní rárá o bíbélì ní ọwọ́ ẹni tí ò ní láti máa gbà fẹ́ tó bá ní eléyìí máa jẹ́ gbà ìkẹyìn the last time tí máa ṣe nǹkan tí mo fẹ́ ṣe pẹ̀lú yín ìtẹ̀nà gbàrà tẹ̀nà gbòòrò tẹ̀ ṣe wọ́nranwọ̀nran wòrowòro kiri gbòòrò yẹn ó ti tó ẹ̀ ń bà mí lójú jẹ́ máa fún yín ní owó tẹ́ máa fi dókòwò máa fún yín ní two two hundred thousand naira ẹnì kọ̀ọ̀kan ẹ lọ́ọ́ fi wá iṣẹ́ tẹ́ máa fi ṣe ẹrù láàrin òní síjọ́ méje kẹ wá fún mi lésì iṣẹ́ tẹ́ bá fẹ́ ṣe màá wá ṣe nǹkan fún yín màá wá bẹ̀yìn owó tó bá ti dẹ̀yìn oṣù márùn gbogbo nǹkan tí ó bá jẹ́ bí èlé fún ní kálukú lórí two hundred thousand naira tí mo fún yẹn màá fún ní ìlọ́po mẹ́ta ìpadà mi <laughs> rọ́pò títọ́ rìn ṣùgbọ́n ilé ajẹ́ ìgbà kẹ́yìn ìgbà ìkẹyìn tí máa ṣe rọlé fún yín tí máa tún rí ìkankan nínú yín nínú premises mi I will just gun you down that is it èmi lọ́n tèmi ni ìyàwó mi wà nílé àtẹ́kíà. fajin fajin fajin fajin fajin fajin wọ́n ń pè fajin o lè fanda wọ́n ń pè fajin o lè sakọ wọ́n ń pè fajin o lè gara ókè ọlọ́mọge bá lè wá mi wá àdìsá ń wọ́n ayọ̀ bọ́ ọlọ́mọge bá lè wá ọlọ́mọge bá lè wá mi wá àdìsá ń wọ́n ayọ̀ ọlọ́mọge bá lè wọ́n. Oh, Adisa ló pẹ́ dé, everybody jó. Adisa ló pẹ́ dé, everybody jó. If you can dance, make you dance. If you can rap, make you rap. Dance, dance, dance. Adisa dance, àbí dasan, àbí dasan, àbí dasan. Ọlọ́mọge bá lè wá mi wá. Adisa ń wọ́n wọ́n yọ̀. Ọlọ́mọge. mi wá fáwọn ẹ̀yọ̀ bọ́lọ́mọdé bá lè wá mi wá fáwọn ẹ̀yọ̀. sorele àárọ̀ ni ó lò tó ń wé alẹ́ ni ó bọ́bẹ̀ lò <laughs> kò ní mọ̀sù ìjẹ́ sọ wá lélẹ̀ eléyìí tó tóbi ẹ̀yin méjèèjì lẹ́ẹ̀ lò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mú tán lẹ́ẹ̀ bá súnmọ́ra yín lọ́ba parí kò jù bẹ́ẹ̀ lọ. ẹ dúró náà uncle ẹ dúró gbogbo ilé ìpátápátá ni ìyàwó mi máa mú síkùn èmi náà dẹ̀ mú. Ah, typhoid ń kọ́. kí ló ń pè ní typhoid irọ́ ibà ibà ẹmọ tí wọn bá ti mu nǹkan tó wà contaminated àwọn omi tí ò da tí ò da tí wọn bá ti gbé sára ẹ mọ̀ lè gbanú rú kó di tí èèyàn máa lọ sí hospital. yes. ah contaminated kọ agbo ni agbo tí mo ṣe wáyé bí ìyàwó rẹ bẹ́ẹ̀ mú kò ní mọ́sù ìjẹ́ tí è bímọ. ẹ dúró ẹ dúró ẹ̀gbọ́n ṣé ò ṣe pé bóyá ẹ ní ìdí ẹ kàn rò kó dáa kí sáré po pọ̀ fábúrò mi kí n jáwé kan nu gbó kí n fi nǹkan sí gbé fún <laughs> torí inú gbogbo nǹkan tẹ̀ sọ sọ mo yáwó ni mo yáwó ni màá dá padà. n ò gbowó lọ́wọ́ n ò bẹ́ẹ̀ torí tó fún mọ̀lẹ́bí tó ń mọ̀ fèmí náà ni kódà kan kí n tó lọ ń gbowó lọ́wọ́ jẹ́ kí n mú un ọlọ́run lè gbàdúrà mi láti bẹ̀rẹ̀. ẹ ṣe ẹ̀pẹ̀ fún wa but nǹkan kan wà mo fẹ́ mú yín kù nínú ẹgbẹ́ yẹn. ẹ wo ariwo ti pọ̀jù complaint ti pọ̀jù wọn lọ́lọ́pàá ẹgbẹ́ lẹ jẹ wọn ní tẹ bá ti yọ ọlọ́kan báyìí ṣe ni gbogbo ọmọ ẹgbẹ́ máa bẹ́ dùgbò wọn lè ti dé tẹ bá ti dé báyìí ah ó ti dé o ó ti dé o ẹ owó ló wá gbà o kinní kan ló wá gbà o wọn dẹ náà nífẹ̀ẹ́ yín wọn ní gbogbo èpè oríṣiríṣi làwọn náà máa ń jẹ́ kó tó ti dé agbowó lọ́wọ́ mi nǹkan kan wọn lẹ́yìn náà dẹ̀mí ń ṣe lẹ́ máa múra pé kò sí ní tẹ́fì mi ṣe èmi kan náà èmi ní fojú yan màbo ṣé bí nǹkan tẹ́ sọ fún mi tẹ́lẹ̀ pé lẹ́yìn àgbo ẹ ṣe gbogbo òṣègùn ẹ ṣoògùn mọ́ pé ẹ ti di pásítọ̀ wọn lẹ tó máa kórùkà sápò ṣé pásítọ̀ máa ń kórùkà sápò ní ẹ̀gbọ́n ẹ jọ torí ọlọ́ ẹ jọ mo fi Ọlọ́run bẹ̀ ẹ wo mo tún gbọ́ pé wọ́n lẹ tó fẹ́ lọ ẹ fẹ́ joyè lẹ́ẹ̀kan sí ẹ má joyè kankan mọ́ ṣe gbọ́ iṣẹ́ tẹ bá fẹ́ ṣe oníkẹ́ sọ fèmí ṣé eléyìí tẹ̀ǹtà tó bá ti dá yín lójú ẹjẹ́ àpàtẹ mo lè má bá yín supply sílùú òyìnbó káàkiri gbogbo áfíríkà kẹ̀dẹ̀ má make owó yín ok ẹ jọ torí ọlọ́run ẹ má dọ̀ mọ́ mo fọlọ́run bẹ̀ yín mo dẹ̀ pé ti gbà sí mi lẹ́nu mo ṣe sọ yẹn. ẹ mọ lọrọ. ẹgbẹ ẹ wọ ẹ nọ nọ nọ ẹ̀gbọ́n mi ẹ jọ torí ọlọ́run ẹ jọ ẹ ṣá má dọ̀ mọ́ ẹ jọ. sẹ́yìn tí mo ṣe fún yín. yes sir yes sir. mi gbọ́dọ̀ gbọ́ pé any mistake fẹ́ wáyé ó lè di wàhálà ó lè di fìtínà. yes sir clearly sir. bóyá bọ́ọ̀. You have to come back, come back, come back quickly. Ẹ ṣẹ̀rẹ̀ ọ̀gbọ̀nràn kan búlọ̀kù o. wálé ni mọ́ ẹ̀yin náà lè dẹ̀ fún wọn lénìí. Ah, ok ṣé mo ṣe lọ mi ò ní pẹ́ tí wọ́n fẹ́ padà mo kú máa bá wọn arrange ẹ̀ dání. bẹ́tà mi. Ah. àmọ́ ṣe ti bá wọn sọ̀rọ̀ dáadáa níbi tó ti ń bọ̀. Ah, mo ti bá wọn sọ̀rọ̀ dáadáa kọ́ ló ń jẹ́ kán gbọ́. Hmm. ok báyìí la ṣe máa ṣe bí mo ṣe ń lọ yìí mo máa pe olórí ẹbí pé káwọn náà máa bọ̀ kó jẹ́ pé ojú wọn gangan. má lè ṣẹlẹ̀ rí. màá fi wọn ṣe ẹ̀rí máa jẹ́ mi nìṣó fact olórí ẹbí gan ni máa kọ fún pé kan kò fún un. ẹ má pẹ́ kẹ má fojú wa sọnù ẹ má pẹ́ sí ẹ kémi àti yọjú sí wọn látàrí owó tí òun fẹ́ fún yín o pé òun fẹ́ kí n wà ń bẹ̀ kò jẹ́ ohun tí ó wí òun àmọ́ níbi ọwọ́ adédúró yìí o èmi ń retí èèyàn kan tó fẹ́ mówó wá fún mi tí n bá dúró dé tí ọba tètè dé bíi wákàtí bíi márùn kan tí ọba tètè dé wọ́n wà lọ ń lọ gbà kọ́mọ́ á jẹ́ pé n ó fi tèmi n ó fi dá ti yín dúró ẹ̀yin ẹ lọ kẹ́ fi iṣẹ́ mi jẹ́ lọ́dọ̀ rẹ̀ ẹ pé èmi náà ẹ bá tara mi bí ó ṣe dá a lọ ni o kò jẹ́ ẹ bó ti jẹ́. bàbá alákòónú ntẹ́mi rò ní pé ẹ̀yin náà wo wàhálà yín lórí ọ̀rọ̀ òwe kó tó di pé ó fẹ́ bọ́ sí èmi wá rò pé bẹ́ẹ̀ bá tẹ̀lé a lọ <laughs> mo jẹ́rìí bọ̀dàgbàdà wàhálà ìwọ̀n ní fún wa kódà ká lu àfọ̀sẹ́ wọn ò ní fún anẹ́rà kan àfi kẹ́ ẹ tẹ̀lé a lọ o. ṣé kí n kú ni kí n torí kókun ẹ̀bí ọmọ àjà kókun ẹ̀mí mi ó sì já bọ́ọ̀lẹ̀ tó jẹ́ pé bólúwẹ̀ bá ṣe wẹ́ kẹ́ ní ìsìn bẹ́ẹ̀ ṣe jẹ olórí ẹbí lẹ́ máa wá kò jẹ́ bó ti jẹ́ o. Ah, ẹ wò kò sí kúkú kankan tẹ́ kú ẹ lè kú ẹ̀mí yín ó gùn kánrin kése so ti yé yín ṣùgbọ́n àbá kan sọ sí mi nínú tí mo fẹ́ mú wá sónóbi ìwọ òdùn òǹlé. ẹni tí ń wá bàbá bọ̀ tí ń bọ́ ń bówó bọ̀ owó ńlẹ̀ hmm. èmi àti bàbá àjọ lọ sí ọ̀dọ̀ bọ̀dàgbàdà àgbà owó ń wálé ẹnu owó wálé kátó ńlẹ̀ ni so ti yọ nísìn. ìdààmú ìbí <laughs> ẹnu yín dùn nù ọkọ náà yín ọkọkọ jẹ ewúro èmi ń wò ewúro ńgbà ibi parí ṣé bá gbàlagbà ni mo dún lé ẹ̀yin ẹ̀ ṣe dún lé kẹ́ ẹ dúró dowó bàbá kémi àti bàbá ọjọ́ lọ káwọ̀ lọ́ọ̀rì gbowó wá fún yín. tẹ́rí àti dúró lé kálọ̀ gbowó ìwọ ń fọnù fìrì ọ̀ ń sọ̀rọ̀ oúnjẹ kẹ́mi yán gùn kẹrin kése kí ni sódẹ́nu ẹni kọ́ba ọpẹ́ láyé ń bẹ lérí ẹnu wọn kọ́ba ó tètè kún bẹ́ńsàlẹ̀ ẹkùn ṣẹ́gbó tọrọ wọ́n fẹ́ fi ẹsẹ̀ kan dé Ìbàdàn tí n bá dé Ìbàdàn wọn tàtàpọ̀ sí kiri láti kiri ìhun ó dé àpòmù lọ́dọ̀ ìyá tọ́lá ní ìyá sẹ́wàá ẹ gbọ́ ẹ bí ọba wa ní pẹ́jù títí ọ̀tán láti mọ bá dé á lọ bá. ẹ dákun bàbá nígbà tẹ ní ẹ lọ Ìbàdàn tẹ tún lẹ fẹ dé Ìkirè ní Ọ̀ṣunmọ̀nù ẹni tí wà ń wá yín bọ̀ bóun ni ó ṣe mú owó bá yín lé nígbà tí ọba bá yín lé. mo ní lẹ́yìn kọ̀ọ̀kan bá a fẹsẹ̀ méjèèjì rìn láti yàn yín dé Ṣakí lọ sí kàńdá lọ gbogbo olè bàbá kí n sá ti pàdé owó lọ́nà nìyẹn. ẹ dúró náà tápìlẹ̀ lẹ́yìn tí ń wá yín bọ̀ gan tí mo wo bò ta ni. ìkókòrájú owó ni kókó ni tájú ọkọ táwa ti ń gbé níta fájì tí mo sìgá tájẹ títí ààrẹ ń ta lù tata tóun náà ń ta ń ta àdúmọ̀ ta ni ẹ̀. ọ̀rọ̀ yín ti yé mi ìmọ̀ pé owó ni kókó ni ń wá yín bọ̀ <laughs> ẹ sónóbi. àwọn oúnjẹ gbètì sí. Hey. Ah. <coughs> babalákonú ìtawà nílọ́kàn tẹ́lẹ̀ ni pé tẹ́ ẹ bá tẹ̀lé alẹ́ ọ̀dọ̀ bọ̀dà gbàdà tá a rí owó ń gbà wálé ká sì yọ bíi twenty five twenty five thousand ká kó fún yín nínú owó tá a fẹ́ lọ gbà lọ́wọ́ wọn ìtawà ti nílọ́kàn tẹ́lẹ̀ nù. twenty five twenty five thousand. ẹ lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan. yóò wá di ẹ fifty thousand. odidi. mọ̀lẹ́bí kò ṣeé filẹ̀ wọ́n ní ọ̀rọ̀ rẹ olóńro ko ẹ̀yìn ohun tí mò ń wò ni pé bẹ́ẹ̀ pẹ́ fún mi ní twenty five twenty five thousand tí ó jẹ́ fifty tí o sì ní kó bá bọ́jẹ́ẹ̀tì yín báyìí. ẹ ṣe rí ìfẹ́ kan tẹ́lẹ̀ bí àwa ṣe mú bẹ́ẹ̀rù ńgbà tí gbọ́ iye wọn fún wa láti fi bẹ́ẹ̀rù yọ twenty five twenty five kó nu owó ẹnìkọ̀ọ̀kan ṣé wàá rí ní tó kù báyìí ọkàn ṣe déédéé bọ́jẹ́ẹ̀tì tá a fẹ́ fi ṣiṣẹ́ ni àmọ́gbàtẹ́ ti wá ní ẹ kan dé kiri ẹ sì yọjú wò wọ́n ní gbọ̀ngàn ẹ bọ́yá kí ẹ kúkú mọ́ ẹ lọ káwa náà mọ̀ bá ṣe lọ gbọ́rọ̀ kalẹ̀ lọ́n ta ìrówó gbà. ọ̀rọ̀ rẹ olóòrò kò ń rodò bọ́ tó kó tó tó dò níbi náà ń bẹ̀ náà lọ́ọ̀bà ẹ jẹ́ nkúkú ṣe lé ní tó lọ́ọ́ ṣèta kí n gbọ́ ti yín ẹgbẹ́ torí yín náà ni mo fi jẹ lérí ẹbí ẹjẹ́ àdọ́dọ̀ Gbàdámọ́sí Gbàdámọ́sí sì lágídí ìbá tẹ̀lé yín ẹni débẹ̀ kó òun ò tán fi òun ò fún yín lówó kì í má wàá fìrìn àjò tèmi kó bá yín ẹjẹ́ àjọ débẹ̀. ẹgbẹ́ wa lọ gbọ̀ngàn ẹ̀mí ẹ bá rẹ̀ lọ́wọ́ ẹ̀. yóò máa kanra wọn gbà tí. níbo ló ti rówó. mi mi mi mo wò kọ. owó kan náà dọ̀jì sẹ́yìn yẹn ni. àmì ah, ìfowópamọ́ kan pamọ́ sẹ́yìn yẹn. mo níbo ló ti rí owó tó fi pamọ́ sẹ́yìn ẹ̀. mi ti kọ́kọ́ pamọ́ fún mi. ó tún parọ́ fún mi. ara ah, mi ah, nǹkan ti ṣe mí o aṣọ lẹ́yìn ni mo bá gbé. rárá mi ò ń jalè máa mi ò ń jalè máa. aṣọ ń jalè mi ò lè mọ̀ látọjọ́ yìí. mi jalè mi mi mi mo mi mi mi. mo rẹ́ni kejì mo rí rẹ o. ọ̀rẹ́ mi sí òsì tó pè mí ní pèjà yàbá o. nǹkan tó ṣèlérí pé bàbá mi mú wọn kọ. ẹ wà ní báàgì àmọ́ ta ló fẹ́ lò fún. ṣebí ìwọ ló ṣèlérí fún mi o máa yẹ ẹniyẹn nígbèrè ní kíákíá ni. kódà ó lè pààyàn iṣẹ́ ni ó jẹ́ sọ fún mi ta ló fẹ́ lò fún. ìwọ nígbà tí mo bá ń lo àwọn àmẹ́ni tí mo fẹ́ lò fún. báwo ni màá ṣe lò. fọwọ́ kan lẹ́ẹ̀mẹ́ta. mo wí tẹ̀lé mi òòjọ́ lóró náà mú gi. òòjọ́ lóró náà mú gi. òòjọ́ lóró tọ̀ múlẹ̀. òòjọ́ lóró tọ̀ múlẹ̀ ìjímèrè báyìí ní sálásẹ láàrin àwọn ọ̀bọ. ìjímèrè ní sálásẹ láàrin àwọn ọ̀bọ. gbogbo tó o bá wí lónìí ọ̀dà sí. gbogbo tí mo bá sọ yóò san kó san kó má fi wèrè dánwà wò. wọ badmus ṣé mo kàn tó pè jù má jẹ́ kí n tún fi ojú mi kàn mọ́ láyéláyé n tó pẹ́ ẹni pé kí wọ́n gbé òkú ẹ̀ wá bá mi nínú ilé bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. gbogbo ẹbí ló ti mọ̀ ọ́ lára ọ wàá ṣe sùúrù ní ẹni tó bá wá ní òdùn mọ́ kó o náà mú tiẹ̀ kó lù ú pa so ti gbọ́ dákun tó lọ. kí ni ìṣe yìí ẹ dẹ́kun ẹgbẹ́nu sọ́hún jàre ṣé ó yẹ kẹ́yìn tún mọ ọkẹ́ ni ẹbí rú obìnrin yìí tí ń sunkún lọ́yẹ ká máa pàrọwà fún ẹ wá gbẹ́nu ó kẹ́ ń sunkún. ẹ má bọ̀ wọ́n ti wá lẹ́yìn ìkà. kí ni òye mi. ẹ má bọ̀ wọ́n ti wá lẹ́yìn ìkà. olè yẹn yí ẹ̀rọ gbọ́dọ̀ nìkan bá pẹ̀lú ó kú pọ̀ èyí tó tún kú tó pọ̀ ìyàwó mi. ẹ dákun dákun béèrè ìbéèrè. ìbéèrè kí lẹ fẹ́ mọ bí ẹni tó wà nínú kọ̀ǹdíṣàn yìí àbí kí ní ìṣẹ̀yìn ọmọkùnrin rádaràda ṣé ẹjọ́ nǹkan mu ni. àǹtí ẹ jẹ́ kàn bí mi kí lẹ fẹ́ béèrè lọ́wọ́. wọ́n ní ẹ béèrè o. ẹ ṣeun ẹ yàgùn ṣé ṣé mo dà wọ̀rọ̀ yín lẹ̀ hmm? ẹ kúrẹ́ẹ̀tì tí ẹ rí ká ṣe. <laughs> wọ́n ràn wọ́n lẹ́ẹ̀pẹ́ kí ni sẹ́ni tó jáde lẹ́nu ilé rẹ̀ láàárọ̀ tó lóun padà bọ̀ sóun náà lérò pé òun ò ní padà wọlé mọ́lẹ́ fi ní tí wọ́n rán ìyàwó rẹ̀ lẹ̀ ẹ̀yin ọmọkùnrin yìí nǹkan mọ̀ ń bẹ lára yín. ẹ wá dàgbù igbó bá wẹ̀ ibi náà ó bẹ̀ ní rí lẹ̀ ṣé kò pé wà. pé kíkọ́ ọgbà tálíkà orí bọ̀dá wo lówó lẹ̀. kí wàá ní rere ni tí kú òun lọ. kádà aláwa kàkà ní ikú ètètè pé yàrá dáadáa. ọlọ́run ni ọkọ̀ yẹn yín ládàáda tó yẹ kí kú ọ̀pẹ̀ yìí méjèèjì kó fi bọ̀dá mi lẹ̀ ká máa gbádùn nù ẹbí ẹ̀yin tẹ̀ wúlò fàájà tẹ̀ wúlò fúnra jára já yìí. eré ò jẹ yìí dáwọ̀ ládẹ́ yìí. àti ẹni iwájú lẹ́rẹ́ ti máa rẹ́ èébí mo ti kọ́ ló bá wà kọ́ sí i mo ní ìmọ̀ ṣe ìgbàgbọ́ bọ́ọ̀lù. ẹ̀dá ń sáré kó lè jẹ́nìyàn láyé ẹ̀dá ń rìnrìn torí kó lè dẹni pàtàkì ara ilé ẹni kì í fẹ́ á kú bẹ́ẹ̀ wọn kì í fẹ́ ká jẹ́nìyàn àtàtà àjùmọ̀bí ó kan tàánú ẹni oríran sí ni ló ń ṣe ni lóore ọlọ́run má yà mí ní wèrè ìṣẹ̀dá mi má máa jẹ́ ń bugi jẹ́ yóò san kó san kó má fi wèrè dánwà wò torí kò lè dẹni pàtàkì ah, ara ilé ẹni kì í fẹ́ kú bẹ́ẹ̀ wọn kì í fẹ́ ká jẹ́nìyàn àtàtà àjùmọ̀bí ò kan tàánú ẹni oríran sí ni ló ń ṣe ni lóore ọlọ́run má yà mí ní wèrè ìṣẹ̀dá mi má máa jẹ́ ń bugi yóò san kó san kó má fi wèrè dánwà wò. àdàgbà o. wọ́n ní kó o mú ẹnìkan tàbí ká fi ọ́ sún opó fẹ́nìkan tó bá wù tó o bá ti wá wù ọ́ tó o dá mi lóhùn tó o sì mẹ́nì kankan kékeré ẹrù rẹ ní ilé ẹrù rẹ kó o tètè palẹ̀ rẹ̀ mọ́. Hmm, ṣùgbọ́n pé máa ń bẹ Elédùmarè fún kankan. kí ni kọ́nà. mo máa ń bẹ pé tó bá ṣe ṣe tí mo bá tẹ̀lé padà wá sáyé bí like but even say twenty times nǹkan tí mo ń bẹ̀bẹ̀ ni pé ìwọ ni kò jẹ́ ìyàwó mi. you love me that much. yes darling i love you that much. ọmọ <sighs> yìí pé obìnrin bíi tiẹ̀ ṣọ̀hún because tí o bá ń ṣèwọ báwo la yí ìgbà ṣe rí nǹkan tó ṣe fún mi kò wọ́pọ̀ nínú obìnrin tó máa ṣe o nǹkan tí mo jẹ́ tí mo jẹ́ lẹ́ni nǹkan tí mo ní tí ṣe máa ní ìwọ ló ló pèsè ẹ̀. ọlọ́run ọba ni. kálẹ̀ lómi ni nítorí màá sọ ní ah, mi ò lè gbé gbogbo ogún mi fún un èmi tí ìbímọ fún wọn ó lè dà mí o but no you know o take care and you did everything and that I will never ever forget in my life darling ṣòro yẹn kò tí ì sọmọ láyọ̀ wa but o ti bí nǹkan tó jẹ mọ́ fún mi. kí ni kan òbí àlàáfíà fún mi òbí dùnú fún mi òbí fọkànbalẹ̀ fún mi. a máa wọ ọmọ náà bọ̀ kéèyàn wọ ọmọ láti sìn títí di ọdún mẹ́wàá kò sọ pé kéèyàn máa bí tẹ́lẹ̀ ìrùbá yorùbá jẹ́ sọ pé yá. ọlọ́run á ṣe tiwa fún wa. àmín. ẹ má pẹ̀lẹ́ oye àbẹ̀wò àwọn èèyàn wọn kàn bẹ. àdúpẹ́. olúwa ṣe. òsìkú àtẹ̀mọ́ra. ẹ ṣe sá. òkú àmọ́lé lọ. àdúpẹ́. àwọn ogun tó ti ṣẹ́ kò ní gbérí mọ́. àmín àmín. ǹlẹ́ ǹlẹ́ o. ẹ ó pò orí mi. mo rí pé wá bẹ̀ wá wò náà. àwọn èèyàn ni ẹ wá bá mi ni ẹ máa ń pè pẹ́pẹ́ fúru o pẹ́pẹ́ fúru o ìyàwó bọ̀dá wa wọ́n ní ọ̀jẹun kí ló dé tí òbí jẹ wọ́n lẹ́kọ́ lásán ní wàá mú o àmọ́ àwò pé kò ní í jẹ́ yọ̀ọ́ mọ́ sunkún ṣé ẹ̀sìn rẹ̀ kó tẹ̀ ń wò ọlọ́mọdé àtòrí ibú kéèyàn ọmọ sunkún ojú máa jìn sí ni àjàjà kéèyàn ọmọ yomi lójú ìyẹn pèlè kún àsunnu kọ́lọ́ ọmọ fi sọ̀rọ̀ rẹ̀ mo wá wò pé tó bá fojú kàn mí ó ní solution yóò jẹun ah, kò sí ilé jẹun bí mo ṣe wà ń bọ̀ máa ya professional office máa ní kí n ra àwọn akẹ́ni ìlọ́wọ́ búrẹ́dì búrẹ́dì àbọ̀tà ni ó dùn kọ́ kí n gbé orí tẹ́lẹ̀ ọmọ pé bó ṣe gbà lọ́wọ́ mi bí ìgbà téèyàn yẹ̀ yí ara wọn ni kéńgbé kéńgbé àgbà rírẹ ló pè wò ẹrì bàbá sàlámì lòlù ní máa mára dáa ni tó o bá ti ń lò bẹ́ẹ̀ lára rẹ ọmọ ṣe gírì tí ọmọ ṣe dáadáa ẹrì. ó sì tó ẹ má tún sórí tébù mọ́ ẹ fílẹ̀ ń bẹ́ẹ̀. ẹ ń bẹ́ẹ̀ mẹ́ kó lè bá a máa ń wọ̀n gan gírasé gírasé. Hmm, nínú nítorí náà kí n tó wá lọ ọ wà jẹjẹ ń ṣe jù mí ó ṣe ní jẹun lójú mi ah, ọ jẹ ò ní jẹun tẹ jẹ lójú mi. aya mi ah, ọlọmọ jẹun rí ní jẹun mọ lọ jẹun mọ jẹun sórí ní jẹ òróró tí yé sùn ni kò sùn rí. yàrá òògùn ọmọdé ròyìn àtàkárá nu o. kọ́ ọmọ jẹ́ sí jù mí. ẹgbẹ́ kí ni kọ́ ọmọ jù mí jàre. ẹ fẹ́ kí búrẹ́dì bọ̀ mí lẹ́nu. kọ́ ọ jẹun. tí yàrá bá gbẹ̀yàn sàn lẹ̀ kékeré á tún máa gorí ẹyẹ mí. ẹ wá gbà mí bí ibo. èyí fẹ́ máa fi búrẹ́dì sí mi lẹ́nu dákun ṣé adìyàmọ́ ọkú ká dẹyìn ẹ̀nu ni. ẹ èmi ni tájẹ́ bá kú adẹyìn ẹ̀nu. Ah, wo ẹrù tí bọ̀dá mi ò lè gbé èmi ń gbé mu sí. lọ́dọ̀ yín. máa jẹ sí ọmọge máa jẹ sí arúgbó kò ṣe tí wọn lè jẹsẹ rẹ tó ti yọ. mo lè gbé ọ tí wọn kàràmọ rẹ tí sì mọtọ ìgbẹ tó ti yọ. àlọdẹ. wà á ti mọ́ra ọlọ́run ò ní sẹ́rù bá ọ ọlọ́run ò dúró tì ọ́. ó rí ìpè tá a pè ọ́ kì o kó lè dá náà ni ayari ni ọ́ léde ọkọ obìnrin ni ọ́ láàrin ọlọ́jà àwọn obìnrin òṣè bá ń lé ọ̀nà wò lẹ́ẹ̀dẹ̀ èyí ni gbogbo wa wá wò mọ́ la pé obìnrin tó dáa báyìí sọ wọ́n a gbọ́dọ̀ jọ jáde nínú mọ̀lẹ́bí wa. So wọ́n ní adìẹ yìí kú kádìẹ yẹn nà ọkọ bá sì kú ọkọ náà ní tán kùn gbọ́dọ̀ sí lọ́hùn ṣé ọkùnrin ní jantirẹrẹ láwùjọ mọ̀lẹ́bí àwa wò pé èyí tá a fi á fi pàdánù ọ̀rú rẹ̀ láwùjọ mi pé kákúkú jẹ́ ọ̀wà nínú léyìí kí ọ̀kan nínú àwọn àbúrò ọkọ ẹ kò su ọ lógbó àwọn ọkùnrin lójókòó yìí èyí tí ò sí ń kò sí èyí tó ọmọ náà wọn bó bá jẹ́ pé ni ó wù ọ́ ò sí lára àwọn tó jókòó tó fẹ́ mú fìlà náà wọn fẹ́nu ẹ sọ pé tó lágbájá ló mú fúndì èyí àfẹ́ sù ọ́ lópo àfẹ́kọ́ jáde náà mọ̀lẹ́bí ẹ má san fìlà ẹ má da fìlà rú àti ní ẹ fìlẹ̀ ẹ ti fìlẹ̀ kò jẹ́ bó ti jẹ́ o. ẹ ṣeun bàbá ọlọ́run ní da ilé àti ọ̀nà tí yín náà rò ṣebí ìfẹ́ ọlọ́run ẹni lára mi kò sì wòye kí n finú ilé yín lẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ ni kò wémi náà kí n finú ilé yín lẹ̀ ṣé wàá rí o bí ò ṣe wù yín kí n finú ilé yín lẹ̀ tí ò èmi náà kí n fi lè yín lẹ̀ ní òwú ọlọ́run ọba tó dá wa sáyé láti finú ilé yín lẹ̀ torí ẹ̀ ló ṣe ṣe ohun ara nǹkan ìdùnnú fún mi tí mi fi ní finú ilé yín lẹ̀ fún mi. ẹ jẹ́ mọ́ gbàgbé kóòtù lọ́wọ́ rẹ̀ ẹ kàn sẹ́ni tí yóò lọ kóòtù o. Ah. ẹ ti ẹgbẹ́ rẹ sọ́hùn kọ́ta ni wọ́n bájà ti ń re kóòtù olórí ẹbí. àbẹ̀gbọ́ ẹ fún wọn aláìyá ẹ fún kan náà wọn gan àbí ẹ fún aláìyí kọ́kà. wọ́n ní ọkà sọ ti ń bẹ́nu rẹ̀ ká mọ̀. sí ọ̀rọ̀ òwe kóòtù mi ní bẹ́lẹ̀ yìí o. yóò kó ká wọn kà. sọ́jà mi. èsì àyẹ̀wò láti ọ̀dọ̀ dókítà ó fi yé wa pé wọ́n ní oyún ọ̀sẹ̀ mẹ́fà. oyún. ẹ wo yorùbá ń bọ́ tẹ́ ẹ bọ̀ sẹ́gbọ̀n kan sẹ́gbọ̀n kan ẹ dákun tá a tiẹ̀ nílàkàyè sáà àmọ́ tá à ń ṣe ni sẹ́ni tó bá lóyún ojú rẹ̀ ní funfun àbí àyà rẹ̀ ní wálẹ̀ báyìí ah, ah. kò lóyún o sọ́kùn máa báláyè lóyún ni. Ah, kò tiẹ̀ sọ fún mi ní òní tí olórí ẹbí ran wa pò ń lóyún gbogbo bí mo ti wí kò fèsì kankan ó wá ṣetán níṣẹ́ olóhùn lóyún oyún kọ́. ẹ tiẹ̀ dùn o àti olóyún àti olóyún. Ah, ebo yóò tó ní. ẹbẹ jẹ ìbọdà tí a ní. Ah. ẹ káwọ ọmọ kan yóò lọ. ẹgbẹ́ ọlọ́rọ̀ tiẹ̀ ni ah. ẹ tí olóyún gbogbo ayé ìbọdà wa sígbà wa kú ní òpó olóyún. ti. ẹ wo ó tó ó tó àti kò wí fún mi jò ní ipò òun lóyún àti pé ẹ sóko a máa fọmọ bíbí kan lòkú bá dé tí bá ṣe dé tó yẹ sínwó ọṣẹ ṣé gbogbo ohun tó kú bá ṣe é lẹ̀ ṣe yọ ọ̀pá rẹ̀ ńgbà tó ti kú ni ẹ ẹ fi sùúrù ṣe o wọ́n ní olófòófó tààrà lọ́ọ́rọ́ wípé mo lóyún oyún náà ni ó fira rẹ̀ wá má ṣe kú gbẹ́ndú gbà mélòó lóṣù mẹ́sàn-án pé bóṣù mẹ́sàn-án bá pé ẹ̀ á wàá mú ọmọ tó bí á ṣòro tá a ṣe fún òun náà ó ṣòro tó yẹ kó ṣe ṣé irọ́ ò wo já wò ó asọ̀kalẹ̀ ayọ̀ àrò èrè rù kọ́ má sọ wẹ́rẹ́ tewé ń bọ́ lára agi tí ènìgi lára ní ọ̀bọ lára rẹ̀ kó jù bẹ́ẹ̀ lọ ẹ eh, eh, dákun ṣé àmàlálẹ́ fẹ́ ni àbí fàdé ní àmọ́. ilẹ̀ kò ajẹ́ jẹ́ yìí ajẹ́ kọ̀ọ̀kan sàn ní ẹsẹ̀ ajẹ́ kankan ajẹ́. ibi gbogbo alákòónú ewu ọmọ tìyàwó wa. ọmọlákejì ẹ ẹ ẹ wọ́n ní ọkùnrin làǹtìláǹtì ló pé bó ti ṣe tirẹ̀ àtọ́jú. wọ́n ní mo rẹ̀ náà tọ́ dọ̀ balẹ̀. <laughs> etí abáwárè yìí e o ọmọbìnrin ti bímọ ní ìsìn àwa fẹ́ ká gbé e lọ sí ọ̀dọ̀ bàbá jànmọ́lẹ̀ kí wọ́n ó sí orò ìdílé fún bá a ṣe mọ́ ọ ṣe bóyá ọmọ wa lé o bóyá kì í sọ ọmọ wa o ká mọ̀ bàbá wa o. kí ló ń sọ tí ó dùn ojú tó lọ́mọ gan ti mọ̀ pé kì í ṣe ọmọ wa olórí ẹbí tẹ́ bá rí ọmọ ọmọ fòònù ẹ dákun ta ló ta pupa nù ẹbí wa ah. pupa ni. ẹyẹ ah. ah. rè dúdú ni rè dúdú. bẹ́ẹ̀ ifá wa ọmọ àlè ni ọjẹ ta wa. lẹ́yìn àǹtí mo àǹtí. àǹtí àǹtí ọlọmọ oṣù ọmọ obìnrin ni. ọmọ obìnrin ni ẹ bọ wọn ti ya wọn. ọ̀nà òkè báyìí ẹ̀rí ń ti bẹ̀rẹ̀ kí ọmọlétí o ọkànrin láti láti ní ó lójú oníṣẹ́yìn ni wọ́n máa lójú kọ́ máa kọ́ máa ní mọ́ tẹ́lẹ̀ ni ọlọ́run ọjọ́ yìí ṣé wàá rí ẹ fẹ́ mọ̀ bọ́mọ ọkọ ní ọ̀bọ́mọ àlè ní òòsà ọ̀jàn mọ́lẹ̀ òòsà ọ̀jàn mọ́ kìtẹ́ ń sọ ni kì í tásìkò ẹjọ́ mo rú gọ́gọ́ ọmọ bá rú gọ́gọ́ gbogbo ohun tí wọ́n bá yẹ. mo ṣe bí kí a bá rí ibi níbí ìwọlẹ̀ ni. Ah, ah, ah. torí tọ́mọ bá ti ń pẹ́ nínú ẹbí bẹ́ẹ̀ ni ọmọ dà pọ̀ mọ́ pọ̀ o. tí ọba wọkọ̀ ní ni ọmọ tí wọ́n bá bí sẹ́yìn odi tí wọ́n bá fọkọ̀ gbé ibi rẹ̀ lọ lù dálẹ̀ tó jìnnà rere níjọ́ wọ́n bá tó dé dálẹ̀ níbi ó tó fojú ní ó wọlé ṣé kìí pé ẹ ṣe ń ṣe ẹnu fòròfòròfòrò káàkiri ìta ni. kẹ́kẹ́ rí ọmọ lọ yí mọ́ ẹ̀jẹ̀ wa kọ́ sọ ah. wàhálà ni o ah. wàhálà ni o. bẹ́ẹ̀ ah. bá kó rú bàbá ti di bí ọ̀tàlà ọ̀tà ti rú kulubu yẹyẹ kulubu yẹyẹ kulubu yẹyẹ arúgbórùsẹ̀ òórùsẹ̀ ògidàrùsẹ̀ òórùsẹ̀ ònílà ó jẹpo ònílà ó jiyọ̀ ọ̀gọ́ ọ̀tún ọ̀gọ́ ọ̀yọ̀ ọmọ títọ́. ọmọ màá ẹ wà wá wo. o ti rí nísìsiyìí pọ́nmọ́ ti lọ lámilámi ni o àmọ́ tó bá wá jẹ́ pé ẹ̀jẹ̀ ni fúnra ẹ̀ dolú kìrìbìtì kìrìbìtì ìlú àgẹ̀rẹ̀ ń dán Ọ̀rúnmìlà níta ní lùlù wọ́n ní Ògún ni ìjẹta ní ń jó wọ́n ní ajá ni Ọ̀rúnmìlà ní ajá ti gbàgbé pé Ògún bá darí ìlú lérí ajá náà ní ọ̀padà fàbọ̀ lé. ọmọ kú yín kú oríire o. ẹ̀jẹ̀ wa ni o. ṣé o ti wá rí báyìí. ẹ̀jẹ̀ wa ni o. a jẹ́ pé ọmọ ọkọ ni èso ọmọ àlè tó fi jẹ́ pé ó fi bẹ́ẹ̀ ṣèdàkejì ni àmọ́ báyìí ayọ̀ ti dé náà lẹ́yìn nìyí. kò yẹ ẹ̀sọ́ ọmọ àdìlẹ̀ dógún. ẹ sọ fún ọ jọ. yé yé ẹ jẹ ìwé yé olùkọ́ máa fọ́ gbẹ́ náà. àgbójú yẹ kẹ́ sí ó dà kó ja wèrè ṣá. ìjà tó tó ìwé ìwé. ọmọ tó ṣẹlẹ̀ wọ́n pè mí síbi iṣẹ́ ibi tí kìlà mú ọ lọ ó jẹun. wọ́n yóò jẹ́ àbúkọ̀ lójọ. sí. okay okay ẹ̀gbọ́n yín ó rí sí àbí ó dà ń kórìí ẹ̀ ti fẹ́ burú láàárọ̀ yìí èmi gbà bí eléyìí ó rẹ́ fún ọ̀làbàtà ó yà kété ó rò pé omi ló mu kú mo tó báyìí ń sìn kò fẹ́ fún mi lówó oúnjẹ mi ẹ ewo ń gbére gan fún mi lówó oúnjẹ mi. o tó ọ̀yà ọ̀yà já sí báyìí èmi tó wó ni. oúnjẹ mi. Ah. gbà fi wọn lẹ dákun mọ́lù wọn mọ́ dákun. bẹ́ẹ̀ lọ ṣe bí olórí burúkú wá àbúrò ẹ ló gbá ilé lọ́wọ́ mi o kò ṣe pé bóyá bá kan àyín ẹ bá ń gàdà nù ni wà kú kò kàn mí. orí sórí ibú. orí yọ ẹyẹ gan o ọpọlọ ẹ máa dúpẹ́ lọ́wọ́ ẹ gan ni ó ti yí ẹ apá ìfáwọn tó ní ẹyìn. Ah! Ah, ah. sọ́ọ̀tù gbà sí ni bọ́dà bí ìbá fẹ́ tó ń kọ́ sẹ́ẹ̀sá dájú ìjà àbútí kan lè gbọ́ ẹ̀yìn ẹ dé oye. ayé mi ayé mi ti bàjẹ́ ayé mi ti bàjẹ́. sàdé kan dùn má tẹ̀ tẹ́ kúta. ẹ bóyá lẹ́yìn ní pàkì torí ọwọ́ tí mo bá ti ń gbé fún yín o bóyá ni. àti inú lẹ́lẹ́ ti ń nà mí. kí lè wá bá débẹ̀ báyìí kí lè bá débi délé yìí wá fi nà yìí. ó ní owó ìjẹun ojí ó ní fún ọ lówó oúnjẹ mọ́lẹ́à wọ́n pè mí níbi bíríkìlà pé ìwọ àgùnpọ̀npọ̀ ìwẹ́ náà mo sì múra pé kí ìyàmọ̀ ọba mi àti inú lélẹ́ ti ń nà mí ọ̀nà bọ́ta ni. ọjọ́ títí mo wá sọ́dọ̀ yìí tẹ́lẹ̀ ọ̀ràn yín ṣe bákan àbúrò náà lọ́nà yìí. ọlọ́nà mi mo rọ́kọ ọlọ́kọ ogun tó gbé pàṣẹ. àti pé bóun lẹ ti rí lè fẹ́ èyí tó dàbí àgbà méjì papọ̀ yìí níbo lẹ ti kú. ọ̀rọ̀ mọ̀tìmọ̀tì ẹbí ilé mo ti fẹ́ ògógóró ní ń tà lọ́bàdíjọ́ ọmọbìnrin yóò wù mí èsì ló lọ láti bẹ bọba lọ bá wálé rasaki mo ní wálé mọmọ ọmọbìnrin kan ló sì bá bá mi tó ṣe ẹ̀rí lọba sì gbà wálé ló sì lóun ọmọ fún lówó oúnjẹ mọ kó náà dájú ìbá mi. ẹlẹ́gbẹ́ fẹ́ rúru òjé. ọlọ́run mẹ́jọ jẹ́ pé wálé ọ̀hún ni ọba yín ọba yín tó ṣe ó bá dòsì àbí ó dòsì báyìí. sẹ́ẹ̀mọ̀ pé pàrágà lélẹ́yìí mo tẹ̀ tó báyìí ikú la gbọ́ àgbà rẹ̀ ni a sì á wá kú wọn àwa òkú àwa dòkú ìjọba wọn níyàgàn kú wa dọ́nà ṣé yóò pa mi ni àbí mi ni wọ́n pa ẹ tí ń lọ mi ṣé ni yóò kú lẹ́yìn. ẹ má fọkàn sí pé nìkan kan bá yín lọ àgàngàn àgàngàn bá gbé ẹni gbé eh. ẹni mọ̀lẹ́bí kan ò ní tẹ̀lé yín lọ ẹ wá pè kíláàsì báyìí ọyẹ ìṣòro ni ká lọ kẹrù kẹkù lọ́dọ̀. wọn lọ sọ fẹ kọkù olóòlé fún mi èsì kọkù olóòlé fún mi lọ́lẹ́ mo lọ gbọ́ nílẹ̀ Yorùbá pé ọkùnrin kó jáde fún mi ẹ bọ́ ní ìyàwó èmi lọ́kọ̀ oníyẹ̀kọ̀ jáde èmi. Eh, èmi ni mo máa wà lókè tá a bá ń ṣeré nù lé. mo gbà pé ẹ̀yin lè máa wà lókè àmọ́ ń gbà mo débi tá a mọ̀ bá lókè. bí bá ti ń nà mí ni màá gòkè. ẹ dákun ẹsẹ olú ilé àlọ kẹrù òjì eléyìí olú yín para san. ẹ wọlé ẹ wọlé ìwọ àtọ́bá tó pa kúrú mọ́ mi. èmi ò pa kẹrẹ ilé dànù ẹ sáré gbà mo dé. ẹ sọ ọgbọ́n bẹ́ẹ̀ ṣe ní sèyí àgbàdẹ ńlá kí ẹ ní sáájú wọn àwọn ọmọkọ̀ọ́lù ẹ lọ kẹrù. ilé wọlé lọ bá kẹrù. ayé ilé wọlé. ó sáré títí ọjọ́ ọbọ́jọ́. oṣù rìnrìn oṣù oṣù. àbíkú pàǹtẹ̀tẹ̀ kú wọ̀lú bẹ́ẹ̀ ni kò kọ́kú bọ̀yọ̀bọ̀yọ̀ ẹnu gbígan ọ̀gbọ́dọ̀ rẹ́gí. eléré ẹbí. ìyá dámilọ́lá. àìsàn tí ń ṣe ọmọ yìí àìsàn ẹbí ni o. àìsàn ẹbí. sọ̀rọ̀ mi yé láti inú oyún ló ti jogún àìsàn yìí ní fi ń dà á láàmú ṣùgbọ́n ọlá tán ṣe o. àtọ́ṣe bẹ̀ ni pé gẹ́gẹ́ bí abiyamọ tọ́dẹ̀jẹ̀ lọ́mọ yìí lójú òun náà ní òǹde ní ọ̀dà kàkà lọ́mọ náà ní ọ̀tọ̀ sí iye ọmọ yìí bá ti dá gàgà lé ọmọ náà lérí tọmọ náà ntọ́tọ́mọ yìí bá wà tọ̀ láì ṣe fún tọmọ náà bá ti jẹ yìí àìsàn ní ní sọmọ máa gbégbé àlàáfíà ni kò jù bẹ́ẹ̀ lọ ọ̀yá ọ̀yá ọ̀yá ẹ wo bàbá ṣe rí ẹ̀rù ń bà mí kí ni tó ń ṣe yìí ó kàn máa ń já mi láyà ni mi ti ẹ̀fẹ́ sún mọ́ ẹ jẹ́ kóun bá mi tọ̀ sí kó lè yà kíákíá mi lè ṣe wọn látò tó bẹ̀yẹn fọ̀ náà ẹ jọ. kí wọ́n bọ́ tọ̀ sí. abẹ́ jẹ́ kí n bá wọn tọ̀ sí. Hmm, wọ́n ní bóníṣe ọ̀bá kú ẹnìkan ìgbà tí ẹ ṣe nígbà tí wọ ìyá ọmọ tó ò ní lè ṣe ìfúsárì sọmọ lẹ́nu ewó tí wọ́n tọ́ wọn á pè wọ́n máa bọ́ tọ̀ síbẹ̀. àìlérí ẹbí ẹ fílẹ̀ ẹ má jẹ́ adámáṣe ẹwù ṣèbọn fẹ́ rẹ èkejì yẹn lọ́wọ́ yìí ìyẹn máa rìn yẹn náà lọ́wọ́ ń gbà mí <laughs> kò burú ọ̀yà ǹde ẹ wàá gbọ́ o ẹ tí ẹ bá ṣe pé wọ́n lọ da ẹ̀jẹ̀ lọ́mọ yìí lójú kété tó o bá ti dá kàkà lé tọ́ tọ́ sí gbogbo àárẹ̀ tí ń bẹ lára ọmọ yìí lára tiẹ̀ ní ọ̀padà fàbọ̀ sí o ọ̀yà gbìyànjú o ṣeun tó ṣe. ẹ ẹ ọ̀yà ọ̀yà. <laughs> ìyá mọ́mí dami ẹ mọ̀ kan ni mo ní ibì kan tí mo fẹ́ lọ kó tó di ah. pé àárọ̀ ṣọmọ yìí ó wà important is life fún mi ah. ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n sáré lọ tí n bá dé màá wá tọ̀ sí ẹ má bínú ó dàbọ̀. Ah, èmi ní gbà bọ̀ lẹ́nu tó ń sa dídó kíjó bí wọ́n lọ dáṣẹ nǹkan rẹ̀ tọ́ sí lẹ́nu kó dìde kó gírí lọ́nà kó dì. kò ṣe ṣe máa ṣe báyìí tó bá ṣe báyìí ẹ̀kú máa ń bà mí ní. bó bí tọ̀ bá sì gbọ́n àwọ̀ fi ẹyin kílẹ̀ ń kóńdorú àá fi gbómi wá fún ọ tọ́ mọ́ mi jùjù tọ́ tọ́ yẹ̀rì yẹ̀rì yẹ̀rì tààrọ̀ mọ́ balẹ̀ inú ìtọ́sí ni. wọn gbọ́. ẹ má jẹ́ ìtọ́sí ẹ dákun ilé ìtọ́sí. ọkùnrin ẹnì kejì ó careless gan-an báwo ló ṣe máa lóyún ṣó fẹ́ dánú ilé mi rò ni. ok ju gbogbo ẹ lọ twenty thousand naira ni mo bó ṣe máa lọ wá bó ṣe máa ṣoyún lóyún láàrin ìrìnsọ̀la okay? Bye. mo rẹ́ ní kejì ibikíbi tó bá wà báyìí kó máa gbọ́ mi ibikíbi tó bá báyìí kó máa bẹ̀rẹ̀ sí ní bugijẹ́ kó máa ya wèrè káàkiri àgbáláyé wérewère ni kó máa ṣe káàkiri kó máa mọ̀nà bíbá ìmọ̀ láyé ẹ̀ tó máa fi kú bẹ́ẹ̀ ni àṣẹ́gun ò ní ṣe irú ẹ̀ mọ́ ẹ máa lọ tọ́jú ọmọ yẹn pamọ́ síbi kan ni so máa lọ gba doctor's report ẹ lọ fún wọn pé ẹ ti lóyún so tí oyún ọmọ yẹn bá ṣe ń ga lẹ́yìn náà faṣọ sínú lóyún sí náà máa ga títí títí tí ọmọ yẹn á fi bímọ níjọ́ tó bá ti bímọ báyìí ẹ̀yin náà kàn máa bímọ ló bá tán. ètò ilé pé kele arúgbó jẹ gbèsè ta ní ọ̀sán. ibi tí mo ti mọ̀ gbẹjọ́ ilé yálẹ̀ sí ọ̀lẹ́ ọ̀yọ́. Ah! <laughs> ọmọ ọdún. ẹ gbẹgbẹ ẹnu iṣọ́ ọ̀hún ẹja gbọ́rọ̀ wọ̀nyí gbogbo ohun tí ń bẹ ńlẹ̀ yìí ó ti kọjá wẹ̀rísì o. Ah, ah. kí ni máa ń ṣẹ̀yìn kí ni máa ń ṣẹ̀yìn obìnrin báyìí ẹ ẹ ti wá rí báyìí nìsín ẹ kò búrẹ́ wo ẹ eléré ẹbí àtẹ̀yìn yòókù tó kù ẹ má jẹ́ bókù lọlé olóró mọ́ o ṣó ti yé ẹ gbogbo ohun tí ń bẹ ńlẹ̀ yìí ẹ kí kó lè tètè níyanjú ẹ tètè pé kẹtẹ náà dáadáa kọ́wá kọ́wá òríjìnà èríjìnà ìyá gidi ìyá tó jẹ́ ìyá tó da ẹ̀jẹ̀ tó bá ti wá kàn <laughs> òun ní ọ̀tán ìṣòro ara ọmọ yìí <laughs> bí bẹ́ẹ̀ kọ́ tẹ́ bá fi ta fàlà àìgbọ́ <laughs> búburú lẹ́nu abọ́ rẹ̀. ẹ̀wọ̀n kẹta àrò ẹ̀ kọ́kọ́ má bàbá yìí tààrò jẹ́ o. Ah. àfi ká sọ ní ọ̀wá wáyọ̀ yọ. Ah. Ah. wàhálà ti wà wàhálà wa wàhálà ti wà gidigidi gan ni wo bàbá sójà ti mọ̀ pé mo lóyún o ó sì mọ orí èèyàn tí dáàdì jẹ́ wo ní tó jẹ́ kí wọ́n á bẹ́ẹ̀ báyìí ní pé wọ́n ti dẹ àwọn bọ́ìsì wọn káàkiri fún máa wẹ kiri o èmi kò tí ì mọ irú tuntun fẹ́ fi mí pa tí mo sáfiwá bẹ ni pé kó máa sá lọ má lọ ní dàrẹ́tì o. Ah, ẹ̀yọ̀mádé èmi ò fẹ́ jíyà sọ́jà sórí kí n ṣe ọlọ́run gan ó pé mi ju kí n ṣe sọ́jà lọ ẹni tó jíyà sọ́jà ń jó ni ẹ̀ tó bá jẹ́ láàárọ̀ báyìí alẹ́ báyìí yóò ti kú ìfẹ́ jíyà sọ́jà yọ̀mọdé ẹ̀yìn yọ̀mọdé ìfẹ́ jíyà sọ́jà ṣebí mo ti ní kó lo kan búlálà àti omi ọ̀sẹ̀ ni. wọ́n ti sún mi gbogbo gbogbo ẹ mo ti lò kó ṣe kankan mo ti lọ gbogbo ẹ kó ṣe. Ah, ah, ah, ìwọ lọ tẹ yóò wá kí láwàá ṣe báyìí. màmá ẹ má bínú o ẹni tó wà nínú píkṣọ tó lókè yìí ẹ jọ ń bolo wà olúwa ṣẹ́gun mi àpò ṣẹ́gun mi ọmọ àbílọ́jẹ ògùn náà mi kan ṣoṣo táyé ṣoṣo mi ṣoṣo ah, mi ṣẹ́gun ti kú eh? ṣẹ́gun kú ah, ẹ̀tẹ̀kùn ikú kú wo ló pa ṣẹ́gun. wọ́n lọ fọ́mọ sọ́jà lóyún làwọn sọ́jà bá lu màmá ṣé pé àwọn ọmọ láti rí ṣẹ́gun màmá ìpẹ̀lẹ́ ọlọ́run ní fìyà jẹ yín ọmọ tó fi sílẹ̀ lọ́nà ọlọ́run àjẹ́ kó dirú kó dìgbà. Hmm. dìrún dìgbà àgbànú àdúrà ṣebí kí n lè rọmọ sí kẹ́ ni mo fi sọmọ rẹ ní kejì mo rẹ́ni kejì kàwé mẹ́wàá tán ó lóun gbìyànjú lọ ìgbà tí ó di kérésì ọmọ mi wálé ó kówó wá fún mi inú èmi náà dùn mo ní ọmọ ọmọ ẹni èrè ni àṣémi náà jẹun ọmọ ìgbà tí kejì ó padà lọ àbálò àbábò aganigan ló gbé yé mo kú o mo kú o ah òun ni ah màmá èmi ni mo bímọ rẹ ní èmi náà ń bàbá sọ́jà màmá ìṣàánú mi èmi mo lóyún fún ṣẹ́gun ah! Ah! mo ṣẹ́ra mi o mo ṣẹ́ra mi o mo ti fòlù fọ́ra mi ládùn mo kú o bàbá ìṣàánú mi níbo ni mo rẹ́ ní kéjì wa ìṣàánú mi ẹ dákun ìṣàánú mi mi ni mo. ìwọ ni mo bàbá sọjà. Ah, èmi ni ìta àwọn ah, ah, ọ̀dọ́ ẹ má ṣe lọ ẹ má ṣe lọ ta ẹ má ṣe ìṣẹ̀dá mi máma jẹ́ ń bugi jẹ́. ọ̀rẹ́ni kejì ọkọ mi ò dẹjọ́ torí ọlọ́run kò dáríjì mi mo fi ẹsẹ̀ dá mo fi bẹ̀ mo forí bàbá ẹ̀ tó ti kú tó wà lọ́nà mi mo fi bẹ̀ dáríjì mi kó fojú fo gbogbo àṣìṣe mi. mami ẹ ṣe mi. mo ṣe. tẹ bá tẹ wá ń rò lọ́kàn yìí pé ẹ ṣe mi. ọlọ́run ọba ọlọ́jọ́ òní òun láforíjì lọ́dọ̀ mo dẹ̀ ń gbàdúrà kó bá mi dáríjì àmọ́ nǹkan kan ò yé mi ẹ wá ṣe o ni mo ń lò ní. o logologo ọkọ mi ògo ẹ náà ló ń lò ó. Ah, mo fara jọ kan ni mo fi ṣọmọ ọ̀dọ̀ lábẹ́ ìyá tó bí mi lọ́mọ. ọ̀tọ̀ ní structure tó jọ ti model very tiny waist. tiny waist eh, bóyá tó yẹ aṣọ tí mo wọ̀ ẹ mọ̀ pé Me, mi ò lè rí kí madam tẹ ó ní tiny waist. Ah, mi ò yẹ ah, ẹ má bínú mi ò mọ̀ pé. tí kò fẹ́ confam pé o ní tiny waist o ní tiny waist fún mi lẹ́bùn lẹ́ lọ láti lọ́wọ́ wo bó ṣe wú. Ah, ẹ má bínú sọ mo kọ́ ní kí n explain fún yín pé mi ò mi ò ní tiny waist mi ò ń ṣe mú tẹ́ ò ní sàn. o notice nǹkan kan gbàtí mo fọ́ kan waist ẹ̀ kí nìkan ṣe ṣẹ̀ṣẹ̀ bóyá aṣọ mi. aṣọ kan lẹkẹ ó lò lẹkẹ. wọn kì í lò lé wa sá. Oh, o lè jẹ first one ó lò lẹkẹ. ara mi ò mi ò lò lò lẹkẹ sá kò sílẹ̀ mi ò wọ lẹkẹ sá. confirmation right now let me confirm. Ah, ma ma mi ò lò ah, lẹkẹ. kílẹ̀ kílẹ̀ lẹ́yìn tí o o o o lò lẹkẹ o ń bá mi jiyàn. Ah, mi ò lò lẹkẹ. o lò lẹkẹ. má fi kankan mi bẹ́ẹ̀. mo kàn fẹ́ fi sáà ìdíbi tí. náà ní sónúlé. mi ń lulẹ̀ ní dẹ́rìn ni oúnjẹ wà. kí ló kí ló ṣé mo bẹ sọ̀rọ̀ oúnjẹ ọ̀rọ̀ kan tí mo bẹ sọ ni pé mo bẹ sọ̀rọ̀ ó dẹ̀ bá mi jiyàn nínú ilé mi tó ń gbé inú ilé mi tí mo sanwó oṣù ẹ ó dẹ̀ bá mi màá wá jẹ́ kó mọ̀ pé mo jù ẹ lọ láyé because tó bá fún ma wọ yàrá ìwà balẹ̀ kẹ̀mbẹ́ tó bá balẹ̀ kẹ̀mbẹ́ tó bá wọ ẹ ṣe fún mi ọ stand up ní sónúlé màá gbé ẹ o màá gbé o. màá wọlé màá wọlé. fi ṣe wèrè fún díndín ọdún mẹ́fà bó tún wá dé wọ́n lé mi mú lọ́mọ ọmọ mi ló nílé àmọ́ báwo láti ẹ̀ ṣe máa ṣe bùrù tí ò ní rògbẹ̀ tí mo bá rẹ́rìn jù wọ́n ní kí ní ẹ̀tàn ti fẹ́ sí lára tí mo bá tún fọwọ́ lérò irúfẹ́ ti lé ṣé ikú wáyà jẹ̀sí lọ báyìí. báyìí má rò lọ bẹ́ẹ̀ o má ràrò kan débi tẹ́sù ó ti lù ọ́ ó rí yorùbá tó kòwé tí wọ́n ní bí à ń lọ òjìnà bí à ń yà sí lọ́pọ̀ ara wọn rí ni ó rí ẹni tí ó rìnrìn àjò ògo yóò ní àwọn ìyànà ìyànà àwọn ìyànà ẹbẹ̀ àwọn ní àwọn sì lákùndé ìrìn àjò ògo ẹni tó bá wá gbà kí àkùndé ìrìn àjò ògo borí òun irú wọn ni èrògolo dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dà rẹ̀ gbogbo ohun yòówù tó rìn tó jẹ́ ìyànà tó jẹ́ àkùndé ó borí ẹ̀ ní rúdòkó wáyé ìyẹ́ òun làdàbà àdàbà tí ọ̀nà ni à ń kùn gbẹ pàpàǹjọ ẹ̀yẹ òkú gbéra lọ bí ọba wa jẹ́ bẹ́ẹ̀ òun gbàgbé pé bàbá sọ̀kò sọ́jà aráàlú ẹni ní ibà ọ̀tàfà òkè ó yí dóborí eré ọmọ rẹ̀ lọ́bàdé ó wá délẹ̀ tán àtọkùn mẹ́mẹ́mẹ́mẹ́ òdèrí kùdù bíi télọ̀ tó ṣe fájú ẹ̀nà o orógolo gbogbo ohun tó dá láyé rẹ̀ ò ní dìbàjẹ́ mọ́. pẹ̀lú gbogbo nǹkan tó tiẹ̀ wá ṣẹlẹ̀ náà mo bá tún dúpẹ́ fọlọ́run pé ọlọ́run yọ mí kó lè gbé àgàn èmi náà dẹ̀ tó ń bọ́ lọ́mọ pé bàbá ẹ ṣe kó àdúró tì mí ìyàwó ọmọ yín rè ọmọ yín náà ni àwọn ọmọ ojú pépé tèmi ò gbé èmi náà àtọmọ àtọmọ ọmọ èmi náà ni mo ní gbogbo wọn ṣe mo dúpẹ́. àdàbà àdàbà àdàbà àdàbà àdàbà ibi gbogbo